mí àti tí ò mí òun ní aṣọ tó dá wa lónìkan tó sì ń rè wá lónìkan òun ni ó ṣe àdéhùn fún gbogbo ẹni tí bá ń dúpẹ́ oore kóun máa ṣàlékún ẹ̀ ó sì ṣèlérí ìyà fún gbogbo ẹni tó bá ṣàìmọ̀ oore sí i pé ìyà rẹ̀ ó le ọlọ́run ọba ò abẹ́ ọ ṣé wá lẹ́ni tí ó máa dúpẹ́ oore kódà wà nù àdìsá nàbì sallallahu alaihi dúpẹ́ ní tí kì í bá máa dúpẹ́ láàrin ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kò lè rántí orí ọlọ́run ọba gangan mo jẹ́rìí pé anábẹ́ muhammed sallallahu ta'ala alayhi wa sallam ẹrú ọlọ́run ọba náà ni òjíṣẹ́ rẹ̀ sì ni olùtẹ̀lé tọlọ́run ni òun lọ̀gá ẹni tí máa dúpẹ́ orí fọlọ́run ọba ju gbogbo wa lọ ọlọ́run kó bá ṣàlékún kí á ti gbé fún sallallahu ta'ala alayhi wa sallam bẹ́ẹ̀ náà labẹ́ lọ́n fún àwọn aráalé ànábì muhammad sallallahu alayhi wa sallam àtàwọn asahaabu rẹ̀ àtàwọn tí wọ́n bá tẹ̀lé tí wọ́n sì tún tẹ̀lé àwọn asahaabu rẹ̀ lórí ìbámu sí in tó fi jíṣẹ́ tó fi kalẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run kó jẹ́ káwọn náà jẹ́ kan nínú wọn. èyí tí a fi tarawájí lónìí nìyẹn ká máa ṣàpọ́nlé ìkẹ́ ọlọ́run ọba tó ṣe fún wa. Kama máa mọ orí ọlọ́run eléyìí náà ara àbẹ̀rù ọlọ́run ló wà ìkẹ́ ọlọ́run sì pọ̀ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ tiwa nìkan tẹ́nìkejì wa gbọ́dọ̀ débẹ̀ àfi tá a bá fún un bẹ́ẹ̀ tá a bá ní àkà yẹn kò ló ń kà ìkẹ́ ọlọ́run bá pọ̀ láwùjọ wa tó jẹ́ ti gbogbo wa tí ó sì sídì fún funfun níbẹ̀ kẹ́nìkan tó rí lò nínú ẹ̀ lọ́sàn nínú ẹ̀ lóru àmọ́ bò mọ́ra wa lọ́wọ́ ó sì láǹfààní tí ń ṣe fún wa nínú ìgbésí ayé wa àti àlàáfíà ara wa nínú ẹ̀ lòrùn nínú ẹ̀ lòṣùpá nínú ẹ̀ lòjò àmọ́ jìjàdú ẹ̀ka tó rí ẹnìkan ò sì pariwo lẹ́nìkan lórí pé má débi tèmi ìyẹn lọ́wọ́n bá fi sọ fún wa pé tẹ́ a bá ní ẹ máa sòǹkà kí ọlọ́wọ́n bá ẹ lè ka tán kẹfìrí ni ẹ mọ̀ pé ọlọ́run òun lóore débi tí ó tiẹ̀ wá dúpẹ́ fọlọ́run béèyàn bá ti béèyàn bá ti wà ní tí ń lò kí sí ayé wípé tòun ló burú jù àfàìmọ̀ kọ́ mọ́ jẹ́ kẹfìrí torí pé ta nínú wa tí ò ní rí tẹni tó sàn jù tiẹ̀ tí tòun sàn jù lọ tí ò bá jẹ́ sí pé ìgbéyàwó tó wà wájú wa la bá ń wò táàfi wá ní mórí ọlọ́run torí náà àwọn nǹkan tá a mẹ́nubà níwọ̀nba péréte nínú ìkẹ́ ọlọ́run yìí pẹ̀lú gbogbo èyí tó kù tá a lè mẹ́nubà gbogbo wa ọlọ́run bá obìnrin rè pa rẹ̀ o èyí tó jáde ní wa ká sọ ìwọ ọlọ́run bá lórí ẹ̀ èyí tó jáde papọ̀ táwọn kan ti lò tán àwọn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù bílíọ̀nù wọ́n ti lọ ayé lọ wọn gbé àǹfààní yìí lọ àwa náà tún lò lónìí àwọn kan tún lò lẹ́yìn tiwa táyé bá sì ṣẹ́kù. báwo ni a ṣe ṣe tá a fi dúpẹ́ rẹ̀ tí ó fi jẹ́ pé a fi sin lọ́hùn báwo la ṣe páyọ̀ ọlọ́hun tí òfin ní jẹ́ ẹ̀dẹ̀ fún wa torí pé èèyàn sin ọlọ́hun kò sin lọ́hùn yóò lo àwọn àǹfààní ayé tọ́lọ́hun bá dá fún wa yìí gẹ́gẹ́ báwa náà ṣe rí láyé lónìí bá a ṣe wà láyé yìí òjò rọ̀ kó dá kó dá ẹni ẹni tó kọtọ náà yàsọ́tọ̀ kó mọ́ jàǹfààní rẹ̀ bẹ́ẹ̀ náà òrùn sì mú kó dá yàsọ́tọ̀ níta bá ń lo òrùn fún gbogbo àná ìlàjọ ń lò níta bá ń lo òjò fún gbogbo alájọ ń lò ohun tá ń lo ọ̀sán àtòru fún atẹ́gùn oníkálukú bọ́sáyè tátẹ́gùn tí ó ti fẹ́ sí la ọlọ́run téèyàn sì sìn ló sì ní ọlọ́run táwọn èèyàn yín mú sọ́rọ̀ ẹ̀ òun ló sì ní atẹ́gùn nígbà tátẹ́gùn tẹ́nìkan bá dákú àlèyá tó bẹ̀lá ẹ̀kọ́ lọ́n sẹ́lẹ̀ kan láfẹ́ ara fún wa bó sì ta gbangba ń bẹ̀rẹ̀ ẹ̀ tún máa fátẹ́gùn sí la atẹ́gùn tí ń fẹ́ ní gbangba tẹ́lẹ̀ tọ́lọ́run ni èyí tá à ń fa sọ àtàbẹ̀bẹ̀ fẹ́ sí la tọ́lọ́run ni pé kẹ́mi rẹ̀ lè má bàa lọ ó túmọ̀ sí pé a mọ̀ pé atẹ́gùn pàtàkì bẹ́ẹ̀ náà lomi omi wọn omi wọn omi wọn ìjọba òsomi sáà lomi jẹmọ sẹ́nìkan ti jínú wa báyé ìsìnfẹ̀ tó tí ò tí ì romi lò ta ló lomi yẹn nígbà táwa lówó ta rò pé pé a lówó a fi gbẹ e fúnra wa ibi tá a wá wà lọ ta ló ní làwọn máa fi samawati wa máa fi al-ardi wa ma bainahuma wa ma tahta thara wa ma tahta thara ọlọ́run ní gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ àtàrin méjèèjì àti inú ilẹ̀ pátápátá òun lòun ní gbogbo ẹ̀ àti rẹ̀ aláwọ̀ dúdú àbáláwọ̀ funfun àbáláwọ̀ pupa àbáláwọ̀ green tó kílẹ̀mù ẹ̀ báwọn làwọn ní níjọ́ tó lọ́wọ́ bá ti sọ ayà ìkalẹ̀ kálukú ń bá ń bẹ náà ni èló la lè ní tá a lè fi kan omi tọ́lọ̀ wọn ò bá fẹ́ ká kan omi tọ́lọ̀ ń sọ pé tí n bá fẹ́ dààmú yín tí n bá búlọ́ọ̀kù sánmà ńkọ́ bó kẹ́ yín mo jẹ́ kómi ó wá láti sánmọ̀ ó tún sẹ́kù fún yín nù lẹ̀ ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ náà Al-Qur'an Al-Karim ohun tí n bá wá bínú sí yín tí n bá búlọ̀kù sánmọ̀ nǹkan ta ló débi tómi ti ń wá ta ló débi tọ́lọ̀ ti ń ṣe títí ti mú agbára ẹ̀ títí mú un ṣe bẹ́ẹ̀ ọlọ́run àti n bá búlọ̀kù lẹ̀ náà lẹ́yìn ìgbà tí mo búlọ̀kù sánmọ̀ tí n bá búlọ̀kù lẹ̀ tí nǹkan ọ̀gbìn ò jáde máa ń kọ́ gbogbo fáàrí wa ní ti ń jáde nulẹ̀ àti ti ń bọ́ọ̀lẹ̀ láti sánmà kò kọjá rẹ̀ kò kọjá bẹ́ẹ̀ gbogbo fáàrí wa sẹ́ kò kọjá ti ń bọ́ọ̀lẹ̀ níkẹ́ láti sánmà àti ti ń jáde nulẹ̀ kò sóun fáàrí náà láyé kò sẹ́dẹ̀ ọlọ́run náà láyé tó sẹ́kù tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run dákun má ṣe bẹ́ẹ̀ ọlọ́run má fìtínà wa lápapọ̀ má fìtínà wa lọ́lọ́dọ̀ kọ̀ọ̀kan. anabi sallallahu alaihi wasallam ojúṣe ọlọ́run ọba ẹrúsìn ọlọ́run ó lè rùn òun èmi ò páyà pẹ́ẹ́ tòsí ìbẹ̀rù pẹ́ẹ́ tòsí ìyẹn ní pẹ́ẹ́ tòsí ẹ̀yà àlùmọ̀ mi á sì tòsí ó ní ó tẹ ayé fún yín kó rí ọlọ́run pọ̀ kẹ́ ẹ má fi mọ ọlọ́run òun lẹ̀rù tí ń bà mí àdìtà nábì nìyẹn o sallallahu ta'ala alayhi wa sallam kò sí òsì fún yín torí pé àkọ́kọ́ ọlọ́run ti dá gbogbo ohun tí ń bẹ láyé fáwọn ẹ̀dá huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a gbogbo ayé nu gbogbo ẹ̀dá ọlọ́run sọmọ ẹ̀ àtẹni tó jẹ́ múmi àtẹni tó ṣe múmi mo dá ihun tí ń bẹ nínú ayé fún yín bàtà nàbí ọwọ́ àṣà dáyẹn rí sallallahu ta'ala alayhi wa nínú ìkẹ́ ọlọ́run ó ní mo bẹ̀ ọlọ́run kálíwù mọ̀ mi wọ́n mọ́ tòsí ọlọ́run sì gbà ẹ̀rí kanu nínú súnà lágbàńlá ayé lónìí àlìhùmọ̀ ànábì ló sì rọrọ̀ jù láyé àlìhùmọ̀ tànàbìsẹ sallallahu alaihi wasallam ló rọrọ̀ jù láyé tẹ bá wo ibi tí àwọn àlùmọ́ọ́nì ibi tó sodo sí láyé tó pọ̀ sí ọ̀dọ̀ àlùmọ̀ orílẹ̀ àlùmọ̀ ànábì ni sallallahu ta'ala sallam àdáyẹrìnù mo sì bẹ ọlọ́run kípa àwọn tí ò ní jẹ́ ẹrọ ọlọ́run sì wọ́n mọ̀ káyín ọlọ́run sì gbà ipe yóò wá dé stage kan tí ò ní sí islam mọ́ torí pé wọ́n ti pa gbogbo mùsùlùmí oníyàn ò ní sí táyọ̀ fi mo sì bẹ ọlọ́run kí ẹ mọ̀ hàn ra ilé mọ̀ ọlọ́run ní ìyẹn òun ṣe é ṣe ẹ̀yin mùsùlùmí fúnra ara yín kẹ́ mọ́ra yín lè mọ̀ ànábì sọ pé ọlọ́run sọ pé ìyẹn nìkan ni mo ti parí ètò lórí ẹ̀ la hawla wala quwwata illa billah ó kú bí wọ́n ṣe ní kan nínú èèmọ̀ nínú Islam èèmọ̀ bú tí ó gbógun tẹ̀sí yìí àtẹ̀ntì ṣe ó ni mi ò ní dá padà mọ́ a mọ ń ṣe gbà fún ànábì bíi méjèèjì ànábì náà ló sọ fún wa òun náà ló sì sọ kẹta fún wa pé ọlọ́run ò gbà yẹn sallallahu ta'ala alaihi wasallam nínú àlámùnùbù wà ní àpẹẹrẹ ìjánabi ọlọ́run bá ní ó ká mọ̀ pé òun bẹ lọ́hùn sọ wípé òun ga tayọ ó sì tún jẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ yẹn pé a máa bẹ ọlọ́run ọba ni àwa máa ṣe àdúrà a máa tọrọ ni ọlọ́run ni máa gbà nínú òfin ẹ̀kẹ́ máa sọ pé ẹja gbàdúrà kò sí ti jẹ́ ẹja gbàdúrà ẹja ṣe àdúrà àbí ẹja tọrọ ẹja bẹ lọ́hùn ẹni tí ó gbà níta ni Allah ẹlẹ́dàá ni máa gbàdúrà àwa kì í gbàdúrà a máa ṣe ni èdè yorùbá tí ò lọ́nlẹ̀ ni. ṣé ọ̀rọ̀ tá nàbì sọ yìí sallallahu ta'ala alaihi wasallam wípé kí a tẹ ayé fún wa ká má wàá fi dúpẹ́ fọ́lọ́hun ká fi ṣàìmọ́ orí lẹ́rú rẹ̀ ń bà wọn ṣé kò tí wàá ṣẹlẹ̀ báyìí. bí àwa kì í bá ṣe ara ọjọ́hun ẹnu tójú wa tó yìí náà ọmọ yẹn ká mọ̀ gbàgbọ́ yá àdìsí yìí ẹnu tójú ẹnì kọ̀ọ̀kan wá tó yìí àtàwọn tó jẹ́ bàbá wa tẹ́ ń wà ń ti tó ń gbà tá a wà láyé yìí èmi tí mo wà wájú yìí tí mo fẹ́ kéré jù yìí níjọ́ tí mo mo wà lè ké gbogbo nineteen ẹmọ kẹrin pé kì í wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ da nàìjíríà rú ni o aláì ṣẹ̀ṣẹ̀ da rú ni kì í ṣe kó pẹ́ o. kìí ṣètò àwọn tó ti lọ kìí ṣètò àwọn bàbá wa ni mò ń sọ yìí o ńgbà mo wà nílé kí oníbàdàn ilé kan tó wọn tó wọn dójú ẹ̀rú mọ̀ palọ̀ tàti náírà lámọ̀ rẹ́ǹtẹ̀ lóṣù a sì bẹ̀ wọn wọn gbowó oṣù mẹ́fà èlónù tàti náírà lóṣù wọ́n gbowó oṣù mẹ́fà lọ́wọ́ wa one hundred and eighty naira ọ̀rẹ́ wa kan àjọ wà nílé kéwù ni ó náà gba ilé kan sí tòsí ibẹ̀ ó lélẹ̀ yẹn tí wọ́n jù òun rí oní ten naira ń tiẹ̀ lóṣù ní eighty nine sí ninety pé nǹkan ti burú ń bà náà sọ pé ti bàálù ìjẹ́ngbà yẹn náà tá n sọ yìí ọba subhanahu wa ta'ala ó wá ń fojú hàn ọwọ́ ń lékún ó ń lékún ó ń lékún nínú ẹnìkan àwọn àlùmọ́nì tó jẹ́ pé ìjọba ló kápá ẹ̀ láti fi ṣe láti jẹ́ nǹkan àmúyẹ nǹkan ọrọ̀ ìgbáyégbádùn ọmọnìyàn ọlọ́run ni ó máa yọjú látìgbà tí epo ti bẹ̀rẹ̀ oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ góòdù wà àtàwọn nǹkan míì tẹ́yìn náà mọ̀ tí ó sì tán tó jẹ́ pé kí àwọn èèyàn tó yọjú àwọn nǹkan èso ó sọ orílẹ̀-èdè ìdọ́lówó ó sọ ọdún ọlọ́rọ̀ lágbàlá yìí kódà mo fẹ́ lè sọ wípé n tí wọ́n fi èso tí wọ́n fi ṣe inú owó tá a pa bí owó kòkó àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ mọ́ ti ìrówó epo ná láti fi ṣàṣeyọrí tó ohun tá a ṣe képo tó dé ma tí ìmọ̀fẹ́ epo náà débẹ̀ bí kò ṣe pọ̀ tó yìí. èyí tó jẹ mọ́tà ìwùjọ wa tá a jọ fojú rí nìyẹn ká tó wá sọ tọ́lọ́dọ̀ kọ̀ọ̀kan wa ó wá dàbí ẹni wípé ọ̀nà àti fi àwọn nǹkan wọ̀nyí dúpẹ́ fọ́lọ́hun olówó adi báyìí gẹ́gẹ́ bá nàbí ṣe sọ sọlọ́lọ́ ọ̀tàrà sálámù lọ́mọ èèyàn wà ronú kàn mọ́ wà á sá àlìkẹ́fìrù mínà sìrìmálà ha wọ̀tàfàfàrò fìlè sọ̀rọ̀ fìfì ha wà ìfáàkì ha ìwé rẹ̀ wòjú bìhà bí kí ọlọ́run bá ti ń dé bó ṣe ń fẹjú sí bẹ́ẹ̀ ni kọ́tọ́ lọ́run àti gbẹ́rùgbọ́n rí nípa ọlọ́run bẹ́ẹ̀ náà ló ṣe ń gbòòrò sí i ẹdá kíyèsí ìṣesí ànábì sallallahu ta'ala alaihi wasallam ó máa ń sàpọ́nlé ìkẹ́ ọlọ́run bá púpọ̀ kì í fẹ́ kí ìkẹ́ ọlọ́run kó ráre láti bi á jẹ àmú anábì yìí máa kọ kì í máa kọ kì í máa bẹnu ẹ̀tẹ́ lu oúnjẹ inú súnà rẹ̀ inú ìṣesí rẹ̀ ló wà tó sì yẹ kó jẹ́ súnà ẹnìkọ̀ọ̀kan wa tó bá fẹ́ tó bá wù ú yóò jẹ tí ò bá sì wù ú yóò kọ̀ sílẹ̀ lóúnjẹ tá a jẹ sẹ́nu. Anas ibn Malik radiyallahu ta'ala anhu ó lá nàbí sallallahu ta'ala sallam rí dábìnù kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà lẹ́bàá ọ̀nà nígbà tí ń lọ èso dábìnù yẹn ìdísọ́nà wọn sọ pé mo kàn ń páyà kó má lọ jẹ́ pé nínú sàárà àti wọn gbé wá fáwọn mùsùlùmí àwọn òmìnir ni ní támúrì ló ti jábọ́ bí bẹ́ẹ̀ ni ìbá fi panu ìyẹn ni pé kò bá má ṣòfò síbi tó wà yẹn àbámu bó ṣe ń jẹ́ támúrò ẹyọ kan dábìdù ẹyọ kan kì í ṣe ìdì kan o ṣùgbọ́n àwa màáṣúrò là ń bìyà àwa ànábì ọlọ́run àìjẹsàrà ìwà lè mọ̀ bóyá nínú sàrà fáwọn mùsùlùmí ni bẹ́ẹ̀ ló hadith bukhari àti muslim ni ìyẹn ni pé nǹkan kan ló kọ́ dí táwọn bí òfin ṣe bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam bákan náà látọ̀dọ̀ umul mu'minin maimuna ìyàwó ànábì radiyallahu ta'ala anha wọ́n ní orí támúrò ẹ̀yọ̀ kan ó sì jẹ́ níyàwó ànábì táwọn pè ní maimuna ó wá sọ pé inna Allah la yuhibbul fasad ọlọ́run ò fẹ́ bàjẹ́ ìyẹn ni pé kélé yìí ó tún jẹrà síbi tó wà yẹn ara àbàjẹ́ ni bákan náà ibnu Majah rahimahullah wọ́n gba alátọ̀dọ̀ ya wa imú nùmùní Aisha radiyallahu ta'ala anha wọ́n ní anabi sallallahu alayhi wa wọlé lọ́dọ̀ àwọn ọjọ́ kan wọ́n wá rí kásírà tán a lè pè ní slice bread kan bí o bá sí slice ńgbà náà tó kásírà ìrúnrún bread àjákù bread kékeré kan molikot ó wá wà ńlẹ̀lẹ̀ fa àkọ́dà ha fámasá ha ànábì mú ó sì gbọ́n nù fún ma àkàlà ha ó wá jẹ sallallahu alayhi wa sallam ó wá sọ pé wọ́n Aisha àsìní jìwára ní àmì là ẹ máa mójútó inú ilé Aisha ló ti rí o ó ti rí búrẹ́dì yẹn ẹ máa mú ẹ máa ṣàkíyèsí ìkẹ́ ọlọ́run ẹ má máa fi wọ́n ráre fàyínà ha máa ná fọlọ́ tí fa áádá ti ilé yìí tó bá kó òǹbì kan ó lè mọ́ padà wá bẹ̀ mọ́ láéláé o tó bá sí kó òǹbì kan ó lè mọ́ débẹ̀ mọ́ o àwọn kókó tó jẹ́ àmọ́ pẹ̀lú ṣàkíyèsí ilé pàápàá jùlọ ní federal level délẹ̀ àti láti sàlẹ̀ dókè. Okay tí kẹ ọlọ́run tá à ń fojú ẹ̀ gbolẹ̀ yìí bá síkú omi kan ó lè má débẹ̀ mọ́ o ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam ẹ sì wo bí kẹ ọlọ́run bá ṣe ń lékún lórí wa láwùjọ tá a wà erúlẹ̀èdè kan fẹ́ dàrú lọ́dún kan Egypt ni kí wà specify kí wà specific ó ní kí ló fà ó ní owó búrẹ́dì wọn ó fẹ́ dàrú ó fẹ́ dogun búrẹ́dì wọn ẹ sì lọ àwọn ìlú tá à ń wí bó ṣe mọ́nláka rọ̀bí àṣà àwùdíyà bó ṣe Egypt náà àtàwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ price ogún ọdún bẹ́ẹ̀ tí ò tí ì léwó àbí jù bẹ́ẹ̀ lọ. owó ẹ̀yọ́ pọ̀ lọ́wọ́ wọn tá wọ́n fi ra nǹkan kéékèèké tó jẹ́ pé ó gbọ́bọ iní ń bí kò ní jẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn ń kó omi wá láti Saudi wọ́n kó eh, kó Coke, can pepsi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá tẹ́wọ́n lọ́wọ́ ajá àti múra kì í sasọ àti bàtà àti nǹkan kan ní nǹkan àlùmọ́ọ́nì ni wọ́n kó wá ní ìsìn gbogbo nǹkan tá à ń sọ ni wọ́n kó wá ipe tá à ń bá ara rí ìyá nìkan kò kúkú ní wọn kò ní wọn lọ́dún tí ń bọ̀ kò tún ní wọn lọ́dún tí ń bọ̀ náà tá à ń bá ara bẹ́ẹ̀ ríálẹ̀ ẹyọ kan wọn làwọn rà àwọn sì wá tà ní ọgọ́rùn-ún kan náírà mi ìyá nìkan sì ń jẹ́ bíi thirty five àbí forty naira nígbà tó bá wọ́n tán bí òun náà ní forty naira àwọn wà kó wọn àlóògbé kódà àwọn olówó míì fi pléènì kó wa tó àsán rẹ̀ ní pléènì òkò. eléyìí jẹ́ kókó kan pàtàkì bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ ń ṣe fẹ́mi àtẹ̀yìn náà lọ́lọ́dà kọ̀ọ̀kan sáwọn náà ń gbé yílẹ̀ àbá àgbé ojú oore yẹn yílẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ wípé tí ó kèlè ẹnìkan nù yín bá bọ́ idha saqata luqmatu ahadikum falyakhudha mú òkèlè yẹn padà falyumit ma kana biha min adha ntoba yìí kò gbónú thumma liyakhudha lẹ́yìn wàgbà náà kò jẹ́ wala yadahuha lishaytan má gbà kó jẹ́ pé ṣètọ́nù ni ó jẹ mọ́ ọ lọ́wọ́ torí pé nígbà téèyàn bá ti bẹ̀rẹ̀ oúnjẹ tẹ́lẹ̀ téèyàn ò ti dá ọkọ ọlọ́run òun àti ṣètọ́nù wọn jọ ń jẹ òun ló kàn wò pé òun jẹ òun òun ti gbé mi òun ti jẹ gbogbo ẹ̀ ó tún wà nù súnà pé èèyàn rántí dákọ ọlọ́run pé bisimilá níbẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ kó sọ pé bisimilá àwálìhí wà àfẹ́rẹ́ àwálà wà àfẹ́rẹ́ bísímìlá láti bẹ̀rẹ̀ dé parí nígbà tó jẹ́ pé láàrin lèèyàn ti rántí nígbà tí ò ti jẹun jẹyàn tán wọ́n ní téèyàn bá ṣe bẹ́ẹ̀ èso òbí èso òbí tó ti jẹ èso òbí tó ti bá àyàn jẹ ń bẹ̀ torí pé èso Ànábì wa sallallahu ta'ala sallam òun náà ló sọ pé yájúrí mi níbi ádámà májírò dámù bẹ́jẹ̀ sí rìn káàkiri ara wa náà lè so rìn lára wa ó kọ́ ọlọ́run la fi lé wọn jìnnà wọ́n súnmọ́ wọn kí ọlọ́run wa sọ pé ìnáhù ìnáhù yàrá ìnáhù yàrá ó nàkùn wá ìnáhù wá kọ̀ bí ìlú ìnáhù yàrá ó nàkùn kọ̀ bí ọ̀gá wọn ààrẹ wọn àtàwọn ọmọ ogun ẹ̀yìn rí yín ẹ̀yìn lẹ́ẹ̀rí wọn àjọ ń pàdé láwùjọ ẹ̀yìn ló dáàbò bò wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń wọlé wọ́n jáde. ó láwọn sura táwọn ká náà lùkùrọ̀ àríkẹ́rì àbí tẹ̀ tí ò bá lè kà tí ó jẹ́ kó máa dún nínú ilé rẹ̀ bóyá nu késẹ́ẹ̀tì rẹ̀ yàtọ̀ sí fíìmù burúkú tó pọ̀lọpọ̀ ń wò tó yẹ pé àwọn èsù yẹn ló mọ̀ lé jáde ta ni wọ́n mọ̀ tó ràn kan wá nínú ilé rẹ̀ ìtẹ́ ẹran wá yẹn ó ju ayákẹ́là lọ tí bá yákẹ́là tó bá lóun ògbówó ẹ̀mí lòun fẹ́ gbà tẹ́bẹ́lẹ́ ti parí tó bá jẹ́ ẹni ọlọ́run kọ́ lọ́ọ́ bá kí ọlọ́run pàdé àwọn ìlókù ṣùgbọ́n fìtínà ayé àṣà dèmínà kọ́tìn ó burú ju kú lọ́n tiẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ni máa fà tó fi jẹ́ pé àwọn èṣù máa ń sọ pé ibi ẹ kò wọ̀ ó sọ pé ẹ wá sọ níbi tẹ́ tí ń bá wọn lọ́wọ́ sọ̀rọ̀ ńgbà náà ẹ máa sọ pé àwọn olùkẹ́lẹ́mọ́ ti láì ta máa ti mi sáré máa kọlà tẹ bá débi kan ibi ẹ̀rù ń bà ibi ẹ̀rù ń bà ni ẹ fi rọ́pò gbólóhùn tẹ máa ń wú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn gbólóhùn yìí kún ẹnu tó sì kún ọkàn fún gbogbo ẹ tó bá jẹ́ pé ó fẹ́ máa fi wọ́n ṣe lọ́hùn tá a sì ní mú nǹkan míì mọ́ tó jẹ́ ti ẹbọ Yorùbá pé àlọ́ eléyìí ànábì sọ pé ká máa sọ bẹ̀ tí Yorùbá wa yìí náà àní fílẹ̀ Ọlọ́run ní tẹ́wọ́ gbà ní síjú wò torí pé òun gan tún burú ju kéèyàn jẹ lẹ́bọ pọ́nbélé lọ torí yóò darapọ̀ mọ́ àwọn ẹni ọlọ́run yóò tà àwọn ẹni ọlọ́run láyé kò kàn ní ọlọ́run tàn lálùkì àmọ́ ni àwọn ẹni ọlọ́run ó ṣe bára wọn ni ó tún lọ sìnkú ẹ̀ sáàrin àwọn ẹni ọlọ́run torí pé àkókò orí kan ní gbogbo tí ò bá gbé kárí tán ní bẹ́ẹ̀ agbára ni wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan kan ni àárín kan nú ẹ̀ tó sẹ́wọ̀n kù láyé àárí kan nú ẹ̀ tó sọ wọ́n dantí wọn ìtọ́ náà sọ pé wọ́n dà àárí kan nú ẹ̀ tó sẹ́wọ̀n kò láyé pé kí wọ́n máa sẹ̀mí lọ wọ́n kú lọ́mọdé wọ́n kú láàrin wọ́n kú lágbàlagbà kí wọ́n á ní ìdáàbòbò tó fẹ́ sí gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kú léwe ọ̀pọ̀lọpọ̀ kú dàjì ọ̀nà tó bá sọ pé gbogbo ọ̀tá máa ń ṣe bẹ́ẹ̀ náà máa ń lo bí eighty ninety hundred years láyé ni gbogbo Yorùbá ti dẹlẹ́bọ àṣẹ mọ̀ pé àwọn ti ń lo nǹkan wọn pẹ́ láyé tiwọn ọ̀dọ́ kú èwe kú kì í sì ṣe pé wọ́n dẹbọ nù kí wọ́n tó kó láyé. torí pé lára ìmoore ọlọ́run òun náà ni kéèyàn fi kéèyàn wọn mọ̀ wípé à ibi tọ́nà wà ní kéèyàn wọn sọ fọ́lọ́nù ẹ̀mí àbí lórí ahọ́n pé àwa náà mọ̀ kankan àwa náà gbọ́n ara ìmoore ọlọ́run bá wà. kò sí nǹkan kan tó jẹ́ àǹfààní láyé ànábì sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam ọlẹ́mi àtàwọn ànábì tó ṣáájú mi kò sí nǹkan kan tí ó pè yín tó jóore yín tá a ti ṣàlàyé fún yín kò sí sí nǹkan kan tó jẹ́ nira tí ó já burú fún yín lálùkìyámọ̀ tá a ti lé yín jìnnà sí àbí tẹ́ ẹ̀ bá fẹ́ jìnnà sí lókù ó àti gbogbo àwọn ànábì tó ṣáájú mi ni wọ́n ti sọ bẹ́ẹ̀ fáwọn ìlúmọ̀tọ́ lọ́rùn Bila àsọ̀ọ̀bì ó ní ká tó pọ́n ìka wa la nígbà tá a bá jẹun wa sọ pé ìnákùn látàdúró náà fi ayé tán ánìkùn lè bárọ̀ká ẹ̀ máa fi tálùbáràká wà ní oúnjẹ súnà ká parí oúnjẹ sẹ́ni kéèyàn ó jẹun kó kù fẹ́ẹ́rẹ́fẹ́ẹ́rẹ́ kéèyàn ó yó ó sì pé èèyàn ju kí oúnjẹ ó ṣòfò lọ àbí kó kù kò dáa tó gbogbo àlẹ́mí wọn pàkíyèsí àwọn ará àlẹ́sí lè kéèyàn wá ti ẹ̀jẹ̀ kó kù fẹ́ẹ́rẹ́fẹ́ẹ́rẹ́ kéèyàn ó yó kọ́ wá rí pé òtẹ́ wàá lè gbé mọ́ra mọ́kọ́ wá ra bisikíìtì ẹyọ kan kó fi tọ́ ó sì pé ju kí oúnjẹ ṣẹ́kù káwọn èso wá pé bò bíbà lọ kó jẹ́ pé ibi tí bárọ́kà wà gan-an lè sùn lọ kí la fẹ́ ṣe nígbà tá à ní jẹ tayọ kun wa torí pé inú súnà nìyẹn náà wà àwọn òyìnbó lo súnà yìí ju lárúbáwá lọ wọn sì ti gbà sílámù ẹ máa sọ pé oúnjẹ nìkan ni kódà ẹ tún máa sọ pé à ṣé ẹ wá o ẹ bá ní wá fùfún mi tó bá ti dá ṣé oúnjẹ tí ẹ gbé fẹ́ nìkan ni wọ́n sì jẹun fẹ́ dìgbà tó jẹ́ pé kì í ṣe ìfun kan náà lájọ gbé sára wọ́n sì dìde gáwó oúnjẹ yẹn ó lè jẹ́ tí kọ́ọ̀pù kan gbà míì ó lè jẹ́ slice bread kan àwọn lárúbáwá gan wọ́n ṣe ìsọ̀rọ̀fù wọ́n ṣe iná àpá oúnjẹ ju ti ń ṣẹlẹ̀ látàrin láwùjọ wa yìí lọ lọ́pọ̀lọpọ̀ àwọn lárúbáwá níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ayẹyẹ ìyàwó ṣíṣe àbáwọn ayẹyẹ míì subhanallah ẹnìkan gbà wá lálejò mo ti sọ ọ́nù kútùwà kan rí àwọn ní wọ́n jẹ́ tálíkà o wọ́n jẹ́ aláìní wọ́n jẹ́ olówó o wọ́n jẹ́ aláìní o níbi kásàpínlẹ̀ àlejò yìí kí islam ó tó dé aládàá lábáwá ni ó wá ga nígbà tá a gbọ́ islam dé àti sọ nígbà tá a ń ka sírọ̀ hálíkọ̀ sírọ̀ ní mọ́sálásí wa yìí ni nípa ìgbésẹ̀ ànábì sallallahu ta'ala sallam àti kàrà ọ̀rọ̀ ẹnìkan tó yẹ pé ràkúnmí kan lónìí ó sì pa fàlejò kò sì ní mi kò ní àkúnmí mi mo gbọ́n tí fi ń sowó náà nù tó tó fi ń sayé ó sì pa falẹ̀ jù asọ̀rọ̀ tànábì Ibrahim alayhi salam aya Quran ó ti gbìyàn jáde báwọn àlejò ti dé ló ti sáré pa ẹran fún wọn láì mọ̀ pé mọ̀lẹ́kà ni wọ́n torí pé wọ́n wá láwọ̀ èèyàn ntí sì máa jẹ́ nǹkan àjèjì lójú tàwọn dòní olónìí láwọn lárúbáwá oníkẹ́ ọ̀sẹ̀ iná àlejò kẹlẹ́ ti yó iná ni màá mú fura lọ pé ah, àlejò ò ní jẹun àwọn ọ̀bárò ilé sábà ńgbà tí wọn bá sábà ló fi jẹ́ mọ̀ fún anabi Ibrahim alayhi salam wọn wàá fẹ́ kó wọn wàá fẹ́ kó gbé bànújẹ́ ń lọ wọn wá ní àwọn ní báyìí báyìí ọlọ́run rán wa sí àwùjọ ibì kan ká lọ pa bẹ̀rẹ̀ ni ló wá mọ̀ pé màláìka ọlọ́run ni wọn wọ́n sì wá wọ́n kàn wá láwọ̀ èèyàn ni gbà náà lọ́kàn yẹn tó balẹ̀ torí kálíbi ó sọ pé òun ò jẹun mùsíbà ni lọ́dọ̀ làbá musiba tí wọ́n bá wá ń ṣe àwọn ayẹyẹ wọn wọ́n wà á pè lò kọjá bó ṣe yẹ nípa jíjẹ mímu wọ́n pè lò kọjá bó ṣe yẹ ìyẹn wá burú jù ó tako nàbí sọlọ́lá àlùsálà tó àwùjọ kọ́ ni. ó dìtámì bẹ́sìn ṣe rí ẹ̀sìn gangan ló ṣàlàyé ọlọ́run gangan ló ṣàlàyé bẹ́sìn ṣe fẹ́ jẹ́ tẹ́yìn ọmọ sọ pé ẹlòmíràn sọ pé ṣé Saudi la wà ní ti Saudi náà là ń sọ yìí dòní olónìí iná àpá jíjẹ mímu ó wọ́pọ̀ mẹ́ẹ̀jù lágbàlá yé torí pé ọlọ́run bá kẹ́ wọn àwọn àfáà sì pe àkíyèsí dọ́ba síbẹ̀síbẹ̀ owó ń bẹ ọlá ń bẹ kò jẹ́ pọ̀pọ̀lọpọ̀ gbọ́ mo sì rìnàjò pẹ̀lú àwọn kan láti Ìbàdàn wọ́n lọ sàbẹ̀wò sáwọn èèyàn kan lábújá àwọn adé òtẹ́ẹ̀lì ibi tá a sùn wọ́n wá ra ohun kan lẹ̀ béèrè oúnjẹ lótẹ́ẹ̀lì wọ́n lọ síbi ibòmíì lábújá náà tó jẹ́ pé ilé oúnjẹ gan ni wọ́n wá ra oògùn tí wọ́n fẹ́ wọ́n ra ó pọ̀ ọ̀rọ̀ gbogbo jẹ́nu sàjẹ́ tó tẹ́ wọn lọ́rùn oúnjẹ alẹ́ ni wọn ò jẹ one over three kádà sí mẹ́ta àwọn òjèdá kan nu mẹ́ta gbà tó wá di pé wọn máa múra àti sùn wọn ní kí n ké sí àwọn tí mọ àwọn ará òtẹ́ẹ̀lì tí máa ń yọjú sí yàrá tá a bá fẹ́ ní ìdí kankan kán wá gbé àwọn oúnjẹ yẹn bóyá wọn lè ní ìjẹ àwọn eléyìí wá ń sọ pé wọn ò tí ì jẹlé wọn ò tí ì jẹlé wọn ní gbogbo ẹ náà wọn ní kẹ gbé wọn máa gbé thank you sir thank you sir thank you sir ẹ lè mọ̀ pé wọ́n jẹun oúnjẹ tí wọ́n rà pẹ̀lú owó iyebíye tí ò bá sẹ́ni tí ó jẹ́ náà ó jẹun ṣòfò ni oúnjẹ alẹ́ ọjọ́ náà ẹ̀wọ̀n wà tí wọn ò sì ní fọwọ́ kàn rárá bí tó kọmọ̀sọ̀ wọ́n sàmọ́ wò pé ó yẹ kó wà láàrin oúnjẹ. àwọn aṣàbẹ̀wò pẹ̀lẹ́ nìkan kódà ní tibí tí mò ń sọ yìí náà lẹ́kítọ́rà ni ni mo bá débi ọ̀rọ̀ pé wọ́n ń lẹ́ẹ̀kan ọwọ́ kan tó jọmọ nàìjíríà ọwọ́ aṣàbẹ̀wò ń ń ó wá mú wọn lọ sí ibi tí fáàmù ẹ̀ wà olùkọ́ ni ṣùgbọ́n sì tún ní fáàmù ẹsẹ̀kẹsẹ̀ tó dé fáàmù ló ti sọ pé kí wọ́n pa àgbò kan ló sọ fáwọn tí ń bẹ ń fáàmù tó yẹ pé bẹ́ẹ̀ làwọn ń gbé wọ́n pa àgbò kan ó sì ṣe ráìsì ìbà sí àkàn bóyá àwọn márùn àbí mẹ́fà la sì wà ń bẹ̀ àlejò kan ló wá láti nàìjíríà tó jọ̀rọ̀ rẹ̀ gbogbo àtòkù akẹ́kọ̀ọ́ ni wa kí wọ́n wá fẹ́ fàyọ̀ mbẹ́ wọ́n àgbò yẹn ọ̀nà tí wọ́n kò ju bí ọ̀nà mẹ́fà lọ tí wọ́n gé sí àgbò ńlá ìtàn méjèèjì dúró sọ́tọ̀ apá méjèèjì dúró sọ́tọ̀ wọ́n á sọ pé bí ọ̀nà mẹ́fà àbí mẹ́jọ ó sì dì súyà lẹ́yìn bí wákàtí kan bó ṣe bó ṣe bó ṣe tóbi náà ó sì dì súyà tó sì jìnnà dénú ló bá ní bisimilá oúnjẹ ti yá gbogbo wa pátápátá àjẹ ìtàn kan ó sá sọ pé yàrá ṣe ẹ jẹun ẹ jẹun ẹ jẹun títí tá a fi gbìyànjú débi tá a jẹ dé àwọn méjì ló sì wà lóko làwa ń sọ àwa tó kù láàrin àwa pé ẹ máa wo nǹkan o ẹran yìí ti ṣòfò nu o ń bo làwọn méjì yìí tọ́jú pé lágbáwá làwọn náà táwọn ti ṣe lóko ń bo wọ́n fẹ́ jẹran ìdé ṣùgbọ́n àwọn ó sáré níbi ká pa ẹran àbí kásá ṣe àlejò débi kákápá nǹkan kan ó mọ lárúbáwá la púpọ̀ òun náà ni wọ́n bá débi àsìkò ààwẹ̀ ni àsìkò hajj ni pé káwọn alálàájì má fi mọ̀ nira bó sásìkò ààwẹ̀ ẹ wòye mílíọ̀nsì èèyàn tí ń sínú ní haram haram ti mọ́kà ni àbí haram ti mọ̀dínà bẹ́ẹ̀ sì ní owó ẹyọ ganga kan lọ́wọ́ ebi ò ní pọ́ńtọ̀n àfi tí ì bá ṣe inú rọ̀mọ̀dán kò sì ní tọrọ nǹkan lẹ́ẹ̀kejì nu ebi ò ní pọ́ńtọ̀n kò sì ní tọrọ torí pé táwọn èèyàn táwọn wí ó gbé kalẹ̀ yóò kọjá ntẹ́ni tí ó fẹ́ jẹun gan lè jẹ àbí ńgbà tí gbogbo èèyàn sínú tán tí wọ́n kírun mọ́ gíríbì tán táwọn èèyàn tún gba oúnjẹ míì yàtọ̀ sí tí wọ́n jẹ kẹ́ tó kírun mo rí ibì kan tí wọ́n ti ń páàkì tírélà yúgọ́ọ̀tì kan ẹlòmíì ó paaki tírélà omi bọ́tù wọ̀tà kan ó lè jẹ́ méjì ẹlòmíì eh, take away oúnjẹ tó ti dé pa tó jẹ́ kọ́ ńlá kan ni ẹni ẹni ó bá sá ti kọjá ni àwọn ọmọ gbà thousands of àwọn èèyàn tọkọ̀ kan bá tán ó tún bọ́ sínú ọkọ̀ kejì síbò náà la sọ wípé àwọn èèyàn ó sì ẹlòmíì ó tẹ aṣọ ẹ ẹlòmíì aṣọ tó wọ̀ yóò lọ bọ̀ ọmọ nàìjíríà bó bá ti hán mẹ́rin yóò lọ kó lẹ̀ tó bá ti hán méjì yóò lọ kó lẹ̀ títí tó fi di títà fóònù náà lọ́dọ̀ àwọn ẹlòmíì tí bọ́ rẹ̀ náà wọ́n bá débẹ̀ òun náà wọ́n sì bá débi iná àpàtà mẹ́nuba yìí gbogbo àwọn tó lọ hajj àti umra kò sẹ́ni tí ò lè testify sílé ṣùgbọ́n èyí tá à ń sọ ó ní wípé gbogbo àwùjọ lọ́lọ́run bá kẹ́ o ó yẹ ká sì mọ ìkẹ́ ọlọ́run anabi sallallahu alaihi wasallam ebi pa alálẹ́ ọjọ́ kan ebi pa mò ń wá nǹkan kan nínú tírà mo wá ń si mo ń si mo bá ń rí àkọlé kan àkọlé náà ni pé ebi tó pa anabi sallallahu ta'ala alaihi wasallam aṣáájú ayé aṣáájú gbẹ̀dá láyé àti lọ́run mo ní jẹ́ ń kọ́kọ́ iná kí n tó máa tẹ̀síwájú ní mò ń wá gan ìtì rè mo bá kà wọ́n wá sọ wípé ànábì jáde lálẹ́ ọjọ́ náà sallallahu ta'ala alaihi wasallam ebi ló sì gbé jáde ó wá pàdé Abubakar àti Umar àwọn jọ jáde papọ̀ wọ́n wá ní òjíṣẹ́ Ọlọ́run wọ́n mọ̀ sọ wá alẹ́ ó ní ẹ̀yin ọmọ ìyá mi ebi mọ̀ ni àwọn méjèèjì wọ́n ní a fi Ọlọ́run ọba tí ẹ̀mí òjíṣẹ́ Ọlọ́run àtẹ̀mí wa ń bẹ lọ́wọ́ rẹ̀ búra nǹkan kan ò gbé wa jáde àfi tó gbẹ̀yìn gangan jáde ó dá àwọn mẹ́ta ìyẹn ni pé àwọn fọlọ́run bóra pé ibi náà ló gbà wọn jáde táwọn fi pàdé báyìí nígbà wọn ni ká lọ ẹja délé lágbájá wò wọn bá lọ bẹ wọn sálámà kò sí nlé ìyàwó rẹ̀ ló dáhùn níbo ni lágbájá lọ wọn ni wọn lọ pọn mi mo fi máa ń sọ pé àwọn ọkùnrin ló yẹ ká máa pọn mi ṣe ti gbọ́ bá ààrẹ oúnjẹ ló wà ara ara pé afúnyàwó wa lóúnjẹ ló wà wọ́n wá dúró títí tẹ́ni ọ̀hún tí sàhábà yẹn fi dé wọ́n bá sọ wípé tọ̀ ní tó gbé wa wá ni o eléyìí tí ò rọrùn lẹ́ Yorùbá tójú tí ò ní kúrò lára láéláé pé kódà yín máa ń wálé wa máa wá béèrè oúnjẹ lẹ́kọ̀ọ̀kan ah, ó lè máa pọ̀ o ó lè máa gan ni òun tó òun yóò kábàámọ̀ pọ̀ ń béèrè nǹkan òjíṣẹ́ ọlọ́run béèrè àtàbákìrì àti Umar ọ̀rọ̀ tó sì yege ni sallallahu ta'ala alaihi wasallam onítọ̀hún bá pèsè oúnjẹ fún wọn èyí tí mo wá fẹ́ lò mẹ́ ni pé wọ́n wá ń lọ òjíṣẹ́ ọlọ́run wá ń sọ fún mọ́rọ̀ àti àbákìrì radiyallahu ta'ala ó ní ẹnu talẹ́ yìí ọlọ́run bí wa o ẹnu talẹ́ yìí pírọ́blẹ́mù alẹ́ yìí tọ́lọ́run sọ́ọ̀fù yìí talẹ́ yìí nìkan ọlọ́run bí wa lè rẹ̀ o ẹ ká fi dúpẹ́ fọlọ́run ni o ó ń ṣe wáàsí fún wọn lọ bẹ́ẹ̀ ni kátó wá sọ gbogbo òkè ọlọ́run àti yẹn lónú gbèsè ayé nínú tá a bá ṣàgbéyẹ̀wò ìlànà yìí tá a rí nu súnà nàbí sallallahu ta'ala alayhi wa sallam pẹ̀lú bí ayé ṣe wá dà lónìí níbi kéèyàn má fi ìkẹ́ ọlọ́run bá mọ ọlọ́run èèyàn ò rí pé ìbàjẹ́ méjì ló ti bẹ̀ sẹ́yọ àkọ́kọ́ ni mafsadatul israr iná àpà ó ti bẹ̀ sẹ́yọ ẹlẹ́ẹ̀kejì ìyẹpẹrẹ ìké ọlọ́run ọba gan ó ti bẹ̀ sẹ́yọ. àwọn èèyàn lọ́dọ̀ wa ń bí náà lábẹ́ kò sówó kò sówó ẹ̀mí ìmọ̀lú ò sùn wọ́n ti ń rí jẹ́ńbí toró sì pọ̀ lọ́dọ̀ àwọn lábáwá ni wọ́n yìí ti rí jẹ ni wọ́n fi máa ń fi màálù owó màálù ránṣẹ́ sí áfíríkà owó àkíkọ̀ wípé abímọ o ẹ bá wa pa lọ́dọ̀ yìí ọlọ́run dákun mọ́sá jẹ́ kó sì ó síra kúrò láwùjọ yìí ọlọ́run mọ́sá rọ̀ wá lọ́rọ̀ fi wá lọ́kàn balẹ̀ wàláì ní Saudi bóyá Sudan ní Nàìjíríà ní Mali ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ owó ẹran ìkómọ kì í ṣe ẹran gan wọ́n máa ń fi ránṣẹ́ sí. Si, àárín àwọn aláwọ̀ dúdú ń bí wípé ibẹ̀ ni kẹ́ ẹ ti pa torí pé táwọn bá pa àwọn tó ń bèrò ọlọ́ọ̀ni yẹn o tẹ́ ń sá fún náà pa tó táwọn bá pa bí kò sẹ́ni tí ó jẹ́ ṣùgbọ́n láwùjọ wa ń bí torí ó sì pọ̀ nípa pé tí wọ́n bá ń ṣèyàwó àbí wọ́n ń ṣèkó mọ́ wọ́n lè pa màálùú mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà bókú bá kú wọ́n lè pa mẹ́jọ tòkú ló mọ́ ń jù àwọn èèyàn ó jẹ tán bẹ́ẹ̀ bá súnmọ́ bẹ́ẹ̀ lórí iná wọn ó ti jẹ tán ó yàtọ̀ sí táwọn alábáwá tá à ń sọ yẹn tẹ́ sọ pé agbada ṣé wọ́n ti dẹran síbi ni wọ́n ti dá wọ́n ti kó lọ ni lágbada ti ń bẹ lórí iná yẹn ló fi jẹ́ pé wọ́n ti wàá pa ń ṣe iṣẹ́ àrími àbí iṣẹ́ agbọ́ mi níbí torí pé àwọn èèyàn ó jẹ tán ojú ó sẹpẹrẹ ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n lọ́hùn wọ́n máa fi ránṣẹ́ ni ẹ wá wo àsìkò hajj èmi gangan fojú ara mi rí yẹn kí ẹ ṣe pé wọ́n sọ mo rí ní ọdún kan wọ́n ń pa wọ́n bẹ́ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ àti máa pa ẹran iye ẹran tí èèyàn bá pa iye owó ẹ̀ wọ́n san fún un student tó bá ráyè náà a máa bá wọn ṣe mo wá wọnú mọ́ dísára àwọn ibi tí wọ́n ti ń pa ẹran láàrin kéèyàn ó bá a ṣe jókòó yìí kán sọ pé kẹ́nìkan ó bọ́ ẹ̀wù ẹ̀ níbi táwọn ti ń pa táwọn máa ń pa ẹran tí wọ́n yára dé èmi ò tí ì dúró ẹ̀ o ì tí ì dúró ẹ̀ mi wọ́n sì ti bọ́ awọ ẹran tí ó ku ẹran nìkan wọ́n sì wọ́n ti hangi ẹ̀ lọ tó yẹ pé ẹ́ńjìn ó gbé yí kiri ní lẹ́mà ti sẹ́ràn kẹta wọ́n gbé kọ́ ó lọ ọlọ́run inú fíìsà ló ń gbé lọ gbogbo ti ń bẹ nínú ẹ̀ wọ́n kàn yọ ẹ̀dọ̀ nìkan gbé tó wà ibi tí wọ́n tó sí yẹn inú gọ́tà ni ó ibi tébi ti ń pa àwọn èèyàn ẹ̀tún kan tún gbẹ́lé náà kí wọ́n tún jẹ́ o ló fà tó yẹ pé gbogbo owó ẹran tí wọ́n san fún ìjọba Saudi kò sẹ́nà kan tí wọ́n pa àmì ìmọ̀ ìmọ̀ tó bá sanwó fáráàlájì Nàìjíríà tí ò ní bẹ̀rù Ọlọ́run tí ò ní bá wọn pa o ṣùgbọ́n pé ọ̀ndà ìjọba Saudi ló sanwó sí wọ́n ti pẹ́ran ẹ̀ kó fọkàn wọ́n sì ti kọ́ran ẹ̀ lọ síbi tí wọ́n ti ní ìdẹ̀ láyé torí kọ́ torí ńgbà kan iná àpàyí náà ń ṣẹlẹ̀ àwọn yòókù kan pẹran lẹ̀ kò sẹ́ni tó rójú ráyè kóun fẹ́ yẹjú ẹran kan súnà ni pé kó ti pẹran gbogbo múnà tí wọ́n pẹran sí yóò mọ̀ wá rùn táwọn èèyàn sì ti parí iṣẹ́ hajj ìjọba fi já ọgbọ́n yẹn ètò ọ̀dà bàbá ń kú fẹ̀ kan ṣe báyìí kámọ́ àwọn ibi kan wà tí wọ́n ti ní ìdàwọn ẹ̀rìn lágbàlá yìí mélòó ni wọ́n fẹ́ jẹ ní Saudi Arabia nítorí kí náà pàmò bá ṣẹlẹ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala ni ẹ torí pé ńgbà táwọn èèkàn máa fẹ́ lè sẹ ìpè ọlọ́run gan ló ní ká mu kò sátakò ń bẹ ṣùgbọ́n wọ́n sọ pé wà látù sùrífù ẹ má jẹ́ kí iná ó wọ̀ ẹ má jẹ̀jẹ̀ àpá ẹ má mu àpá ìnáwó láyọ̀ hebron ọlọ́run ò nífẹ̀ẹ́ àwọn tó bá yàpá lọ́wọ́ bá sọ sura ayé àtàtì iná ni mubadhirin si aláwọ̀ tí máa náà náà pa kẹ́hánú ikhwana shayatin ni wọ́n ọmọ yẹn èṣù ni wọ́n wa kana shaytani rabbihi di báwo báwo ti jẹ́ olùkọ́tọ̀ lọ́wọ́ iná àpà ohun tí sì máa jẹ́ bẹ́ẹ̀ ó ní àṣejù níbi níná tí Yorùbá náà sí nìyẹn tó jẹ́ halal torí pé tí ẹ bá ṣe halal wọn èé pè yẹn lápà haramu wọn máa pè òun ló fà tó jẹ́ pé apá kan olùmọ̀ sọ wípé kò mọ níbi kò mọ níbi àwọn èèyàn pẹ̀ràn níbi oríṣiríṣi nǹkan àwọn èèyàn nínú ètò ìgbésí ayé iná ni wọn kan yìí débẹ̀ níbi àwọ̀ sọ àṣejù wọ̀ ó wọ̀ iná àpá wà níbi àgùn kan gùn iná àpá wà ń bẹ àṣejù wà ń bẹ pàápàá jọ irú àwùjọ yìí tá a wà yìí ṣẹlẹ àwùjọ tó yẹ pé àwọn èèyàn yó wọn jí làárọ̀ kan máa ronú ibi wọ́n lè má máa wọ pé ọkọ̀ tẹ́ni eégún tèlò bàtí irú àwùjọ tá a wà yìí ọkọ̀ fifty million kí n ó sì jẹ́ muslim òdodo. tẹ́nìkan sì lọ́nu mọ́lẹ̀ tó yẹ pé bùkátà rẹ̀ ò ju pé kí lòun ò jẹ lọ kò béèrè nǹkan mi lẹ́yìn kó jẹun àwọn yẹ pé dúró tì yàn ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run bá yàn àwùjọ ibi tí ò ti sí pé àwọn èèyàn ráhùn kékeré jẹ tó bá jẹ́rú ẹ̀ ti ṣẹlẹ̀ àbá fewé mọ́ kí n fifty million ọkọ̀ one hundred million àbí kí n lo pléènì yẹn láì pé tẹ bá wo àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ẹ̀tọ́ ẹ̀tọ́ wọn látòkè délẹ̀ lẹ́bí wọn tó jẹ́ tìyá àti bàbá wọn ẹ rí àwọn olòṣì tó sì bá fínra délẹ̀ níbẹ̀ tó sì bá fínra kọjá àlà wọn tí ì rí tẹbí wọn yanjú ká tó wá sọ pé wọ́n sànú aládùúgbò wọ́n sì gun ọkọ̀ tó wọ̀tẹ̀ wọ́n sì gun plane tó wọ̀tẹ̀ tó jẹ́ aládàáni kì í ṣerú àwùjọ ilé ẹ̀kí rẹ̀ tó máa ṣẹlẹ̀ àwọn àpẹẹrẹ ìná àpà ìfidúkìá ọlọ́run ṣòfò àìbìkítà láti fi wójú orí ọlọ́run àwùjọ yìí ó ti ń ṣẹlẹ̀ púpọ̀. anabi wasalọlọ alẹ wasala anu tí umaru ọmọ abdullahi ọmọ umaru ọdí alọ tààrà tó gbà wá marfuwan wọ́n ní ọ̀rọ̀ yẹn dọdọ anabi igbó ọ̀rọ̀ anabi ni wọ́n ti gbọ́ sọlọlọ alẹ wasalam wọ́n ní ọmọ èèyàn kan tó bá pa ẹyẹ tíntín ẹyẹ olóńgó fàmọ fọkọ ha àbọtẹ tóbi jù bẹ́ẹ̀ tí èsè pé pẹ̀lú ìwọ̀ rẹ̀ ló fi pa ọlọ́run ó bi ní ògbéni ọ̀lùkìyàmà wọ́n ní ọlọ́run kí ni wọ́ ẹ̀ ó ní yàdùbáwò háwà yàkúlù iná ní kó pa kó sì fi panu pa lásán ọlọ́run ní nínú wa mi mọ̀nkọ́tẹ̀lá abáfá fi ṣeré ni ajja ila Allah yawm al-qiyamah kó ya rabbi inna fulani qatalani abatha ọ̀nì ẹ̀yẹ yẹn ó rìpọ́ọ̀tì ọ̀la lùkìyàmà wàláhì yóò sọ pé lágbájá pa mí ṣeré wàlámì àtúlé ní màǹfà àtàn kò pa mí torí àǹfààní kan tó fẹ́ fi mí ṣe ṣe bíbi tí ìdájọ́ déédéé wà nù tí bá yé ń bí ni ò ti sí ìdájọ́ déédéé yóò ní ọ kò pa mí màǹfà àtàn torí àǹfààní kan kí sì làǹfààní bẹ́ẹ̀ òun náà ni kó fi mí jẹun kó fi yín so oúnjẹ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan ẹlẹ́mìí tí yẹn bá pa bẹ́ẹ̀ tí yẹn bá ṣe pé ní tíṣẹ̀rẹ́ ìsìlámù gbà wá láyè ká pa bẹ́ẹ̀ náà ni wọ́n rìpọ́tù ọmọ adámọ̀ ọjọ́ gbèrò rẹ̀ kí á mọ̀ ẹni tí wọ́n ń padà pọ́npọ́n tó bẹ́ẹ̀ bí jóògùn àyàfi kó yá apá kó jẹ ni o kì í ṣe pé ó fẹ́ ti kó bẹ̀rẹ̀ bọ̀ lẹ́nu yóò wá wọ àwọn àkàtú sí àkàtú bú yóò wá wí sí yóò wá sọ pé ọlọmọ abálágbájá kó sì máa ṣe é ó ń bẹ bẹ́ẹ̀ rẹpẹtẹ kódà tó fi dórí adìẹ wà ní adìẹ yẹn ọ̀nà ìtẹ̀fẹ́ lò fún kó gbá kẹ́ẹ̀dú o ẹja lọ́rùn ni o kóńtò ọmọ rẹ kóòtù ọlọ́run bá ń bọ̀ ìdájọ́ ọlọ́run ó ṣẹlẹ̀ ó tọ́ka pàjẹ́ ó sì tọ́ka jẹ́ àtàwọn kan tó dà bẹ́ẹ̀ bọ̀tó lọ́nà tá a gbà pa wọ́n wọ́n ní rárá ẹja lọ́rùn ni omi ń bẹ tí wọ́n dé mọ́ kí wọ́n fi jogun tí wọ́n dé má gbada wọ́n ní kò gba dídú tiẹ̀ kò sì gba kẹ́ ẹja lọ́rùn ẹ̀kàn dé má gbada títí ó fi gbóná kú wàláhì ọjọ́ àlùkìyámọ̀ ń bọ̀ wàláhì àlùkìyámọ̀ yìí sí àwàdà gbogbo eléyẹn wọ́n pa àwọn dábàá yẹn mìngóyèrè máa ń fà láì sáǹfààní kan tọ́lọ́mọba yọnu sí gbogbo ẹ̀ náà bóyá ó fi gbẹ wọn fi ṣe ayẹta ló fẹ́ fi ṣe àfẹ́ẹ̀dì ló fẹ́ fi ṣe àpẹta ló fẹ́ fi dí ẹni tí ó pè yàn ta ò sì yé máa pè yàn ta èyí tó pé àfẹ́ẹ̀rí ni àfẹ́ẹ̀rí ni ọwọ́ tẹ̀ kán iná ni àfẹ́ẹ̀rí ṣiṣẹ́ nígbà tọ́jọ́ pé ò tí pé èyí tí wọ́n gé lérí tó gbérí olérí sí padà tọ́kúwò náà ni wọ́n ló kàn fọwọ́ rálẹ̀ ó gbórí olérí òun dàráyé lónìí nígbà tí ò tí tásìkò ìdán burúkú tẹ̀ jẹ́ kéèyàn ojú rẹ̀ ọlọ́jọ́ gbọdọ̀ rẹ̀ kíá ìbáṣepọ̀ lọ́wọ́ sẹ́nìkan kò láyé ni ìbáṣepọ̀ àwọn ànábì kù àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá àwọn àléhìn mùsọ̀látù wọ̀sálàm àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá pé lò wọn fóríire ayé fóríire ọmọ ádámọ̀ wọn bá má tán láyé torí àwọn àwọn àwọn ìsàdáyé rú. àwọn olùmọ̀ sọ pé alámùtàkùnú fìlà àmsìrì kọ́rí ibi fọ̀kọ́rọ́ ẹ̀yin náà ẹ jẹ́ ká bira wa léèrè lónìí tá a bá rí jẹ tá a rà sọ̀wọ̀ lónìí ẹ jẹ́ bira wa léèrè atàpátá dìde lọ́pọ̀lọpọ̀ wa o ní táwọn àfáàn béèrè nu ṣé ẹ ti tòsí rí ni lánàá ṣé ẹ rí ní tẹ́ ẹ fẹ́ jẹ ẹ rí jẹ ni ṣé ẹ ti ẹ rí jẹ rárá lánàá ni ṣé kìí ṣe nǹkan yìí mà náà ni bẹ́ẹ̀ náà làwọn kan sì wà nínú ẹ̀ lónìí náà tó jẹ́ pé ẹnu tòní náà ni wọ́n rí jẹ kò sì lè tó wọ́n kàn faramọ́ náà ni tòní nìkan bó ti kí wọ́n ṣe wàhálà tó wọ́n tara bọ́ṣẹ́ fún tọ̀la ni àwọn èèyàn kan sì ti kú òun bẹ́ẹ̀ lónìí lánàá wọ́n rí bẹ́ẹ̀ pọ̀ tí ò sí bẹ́ẹ̀ mọ́ lónìí àwọn àwọn olùmọ̀ béèrè bẹ́ẹ̀. àmì tún zawala ni àmì wọn náà àbí ẹ̀ ń fọkàn balẹ̀ pé bí ó bá bọ́ kó bọ́ ẹ̀yin gan wọ́ọ̀rì bọ́wọ́ bá tán kó tán in believe pé yorùbá fẹ́ bẹ́ẹ̀ kódà ń tẹ̀sẹ̀ yorùbá àmì tùmùsàwálà ní àmì àbí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nítorí pé kíkẹ́ ọlọ́run bọ́ bí ó bá bọ́ ni ṣebí ń tàn ràn kàn náà ni pé kó máa pọ̀ sí ká sì ra ọmọ bò sí ká má tẹ̀ wàhálà tọ́mọ èèyàn ṣe lórí kó má tán ó kọjá wàhálà tó ṣe nígbà tí ń kojọ lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rú kó má tán gan ni mo bá yàn jù kí wàá ló fàtà àfi ní fi mọ́ náà alamtala mọ̀mọ́ hàlà bíbáàdì bilad abẹ́ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ìlú kan alimuja abirọ̀ tó wà ń tòsí wa àbí ìlú tó jìnnà tó jẹ́ pé a lè fi ṣàríkọ́gbọ́n ni nígbà kan rí àbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tó di ọ̀rọ̀ tó di ń tá a fi sọ di Ghana must go ẹ mọ̀ pé kí n ṣètàn rẹ tàbí pé àpò kan ní Ghana mosque lónìí ní ìsìn ẹ̀ka ti yí padà bí ẹ bá ṣe pọ́ ti dàsà Ghana làwọn yẹ kó kọ́ọ̀mù ní ìsìn kí Nàìjíríà gbòó ṣe n tó ṣe wọn gbà náà tó ti ń ṣẹlẹ̀ ní ìsìn ni ẹ wá lọ wòlú wọn ní ìsìn tòsí ni wọ́n wà tòsí ni Ghana wà Republic of Benin tòsí ló wà òun tún súnmọ́ dáadáa bí yẹn bá fẹsẹ̀ rìn yóò débẹ̀ kò ní ìdíwọ́ mọ́tò gan láti Èkó. káwọ orú ọlá káwọ orú sẹ̀mí ìfọ̀kànbalẹ̀ tí wọ́n ń lò káwá compare sí sẹ̀mí tí ọmọ nàìjíríà ń lò ẹni tí ò fẹ́ di hooligans tí ò fẹ́ di accuse wọ́n sì sọ́dọ̀ accuse tipátipá nàìjíríà because of artificial poverty òsì tọ́lọ́mọ ò dẹ́ sí wa tó yẹ pé kí ọlọ́mọ bá ń lékún lójoojúmọ́ ni àwọn tí ò wá rọrọ̀ ńkọ́ kí ni káwọn ṣe àwọn ibi tó gun ti ń ṣẹlẹ̀ tó yé wa kó ń kọ́ ẹ wá wo ibi tógun ti ń ṣẹlẹ̀ láwùjọ tiwa náà lẹ́yìn ìgbà tí à ń lògbèsè ayé bó ṣe wù wá tá a sì ń ṣèṣe pé kò kàn wá kò kàn wá ta ló mẹni tí ó kàn lọ́la thousands of àwọn èèyàn nínú ọmọ orílẹ̀-èdè yìí táwọn tó rọ kiri káwa láwùjọ wa là ń gbọ́ nàìjíríà kọ́ ọmọ ogun lọ ẹ̀kọ́ ẹ̀kọ́ mọ́ọ̀gì àbí kí ni wọ́n ń pè wọ́n kọ́ ogun ránṣẹ́ wọ́n kọ́ ogun ránṣẹ́ ẹ lọ pẹ̀tù ẹ lọ pẹ̀tù ẹ lọ pẹ̀tù òun ti wá bẹ̀rẹ̀ nàìjíríà náà báyìí táwọn kan náà tún wá sọ pé ó dá náà àwọn náà tún fún yín lọ́mọ ogun díẹ̀ àwọn náà tún fún yín díẹ̀ ẹ̀ tún fi kún ọlọ́run ọmọ yẹn ní sójà nàìjíríà tó ti bá lọ ọlọ́run ọmọ yẹn thousands nínú sójà nàìjíríà tó ti bá lọ tó sì jẹ́ pé ọmọ orílẹ̀-èdè náà ló fà àwọn adarí náà ló fà àwọn náà wọ́n dalẹ̀ bí wọ́n ti ṣe artificial property ni wọ́n bẹ̀rẹ̀ wọ́ọ̀ tó dàbí artificial tó dàbí ìgbà tó jẹ́ pé àwọn kan ló dá wọ́ọ̀ lẹ̀ ìjọba ni méjèèjì wà lọ́wọ́ ẹ̀ nígbà tí ò tó báyìí láwọn ìlú orílẹ̀-èdè kan láàrin aláwọ̀ funfun wàlẹ́ àmọye bóyá ààrẹ ni bóyá adarí kan ni ó ti wọ́n ti resign ti pẹ́ tí ó gbé tí ìtàn òsì gbàgbé gbogbo ẹ̀ níta fi máa ń mọ̀ pé àwọn eléyìí ò mọ̀ kankan wọ̀ lọ́wọ́ mbẹ́ wọ́n sọ pé àwọn yọwọ́ o ẹ jẹ́ kí ajọ ẹni tí ó bá tó darí ìlú yìí tó dé dúró yìí àwọn aláwọ̀ funfun ṣe bẹ́ẹ̀ kódà àwọn tó ṣe ìkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ṣùgbọ́n pé àmọ́wọ́ ẹ̀ àmọ́ bí ti ń ṣẹlẹ̀ àá try yóò lọ yóò lọ yóò lọ ẹ̀yin náà lẹ́sìn wá ń bẹ̀ ayé sì dàrú ejò lọ́wọ́ nú bí ọba ṣe wí kì í ṣe ju lásán òsì tá à ń bá fínra yìí náà kì í ṣàtọ̀dọ̀ ọlọ́run wọ́n kírètì ẹ̀ tó wọ́n fẹ́ lo àwọn èèyàn nílò ọ̀gùn àti lòkulò ni. àwọn ẹni ọlọ́run wọn máa ń bẹ lọ́wọ́n ọba àwọn táwọn bí fìsáyé sọlọ́lọ́ tààlà àlùsálà àléhìn rọ̀dùwánì lọ́wọ́ àjùmáyìn wọn máa ń bẹ lọ́wọ́n wípé hmm, àfàìmọ̀ tí ìgbádùn kódà lórí ìmùbá lórí nǹkan tó jẹ́ halal tó bá ti ń pọ̀ jù ṣé kìí ṣe pé ẹnu táwọn ó jẹmọ náà ní ṣé kìí ó ṣe pé kò ní sí nǹkan bí nálẹ́ kíá ẹ̀rù máa ń bà wọ́n yàtọ̀ wọ̀tàládùn bíi ha àǹtà kúnà hasanatu mọ̀ọ́jì láti làhùn kọ́ wọn àjẹ́ pé oore náà làwọn ti gbà tán yìí o torí pé àyà kan ti mẹnu sọ́tùlà àkọ́f àyà twenty ìmọ̀ bá wọn lẹ́rù ọlọ́run sọ fáwọn ẹ̀pin àdé habitum tayyibatikum fi hayatikum dunya gbogbo tẹ́yìn ó ti ilẹ̀ ti jẹ tán ọlọ́run sọ bẹ́ẹ̀ fáwọn kan láyé tí wọ́n tara bọ̀ gbádùn ayé tí wọ́n rojú sí lọ́run lára bí tí o kò mọ̀ ẹ̀rù eléyìí ní bá àwọn ẹlẹ́wọ̀n náà bá náà wọ́n nítorí pé ẹni ó tó bá ti ń gbádùn àwọn nǹkan tó jẹ́ halal tí ètò ń ṣe haram tó wá tara bọ̀ púpọ̀ jù tó fi ká ìrojú bá tí òjò rántí ọlọ́run mọ́ yóò padà yàtọ̀ sáìrántí àìrojú ti ọlọ́run yóò padà tún kúrò níbi ìgbádùn nǹkan halal yóò bọ̀ síbi haram tó bá ti pọ̀ jù ìyẹn ló fà fàtàkùnlọ àìbádọ́lá tàbí sọ pé ká bẹ̀rù ọlọ́run ká fi orin tọ́lọ́run máa ṣe fún wa ká fi mọ ọlọ́run wọ́n ní ẹnìkan bẹ ní stéètì kan àbí kejì àbí láwùjọ kan àbí nílùú kan tó jẹ́ pé ó lè bá ogbó olú pẹ̀lú tó kó nínú nǹkan ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àwọn àgbáyé iná wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ń tọ́ka wọn ẹnìkan bẹ bóyá stéètì ni bóyá nílùú kan nínú stéètì yẹn ni tó lè bọ́ stéètì fún yóò sùn báyìí àbí ọdún báyìí níbo ló ti kó orílẹ̀-èdè nàìjíríà yìí bẹ́ẹ̀ bá láwọn èèyàn tán fò sókè tó kún ara wọn ń bọ́ bí ìgbà tó jẹ́ pé omi ó gbẹ wọn lára pé a ah, àyílágbọ́já la fẹ́ tàmẹ̀dò la fẹ́ ẹ̀ ń sì káwọ́ sórí ah, pé ah, subhanallah èrè kí làwọn eléyìí wọn ìjẹ́mẹ̀ ní ìsìn èrè kí wọ́n sì kí wọ́n jẹ́mẹ̀ lánàá èrè kí wọ́n fẹ́ jẹ́mẹ̀ lọ́la àbíkáyà pàkíyèsí àwọn tí ń darí táwọn náà bẹ̀rù ọlọ́run ba lórí àmánà tó jẹ́ pé àwọn ò tiẹ̀ mọ̀ lámánà àwọn là ń pè bẹ́ẹ̀ wọn mọ̀ ní trust wọn mọ̀ ní trust ó yẹ kí inú ètò tó yẹ kó wáyé èmi sọ tèmi nù nípa ntí èmi rí i pé ó bá tọ́ lọ́wọ́ bá mi ò ní pé kí lànà kan máa bẹ téèyàn fi máa sá fún mo fẹ́ jẹ gọ́fúnà kí lànà kan máa bẹ téèyàn fi máa sá fún mo fẹ́ jẹ pírẹsidẹ̀ntì kí lànà kan máa bẹ téèyàn fi máa sá fún mo fẹ́ jẹ mínísítà kí ni ìlànà náà ò ní pé ìwé ẹ̀rí tó bá gbé wá tó ṣe déédéé owó oṣù tí wọ́n ń fún àwọn tí wọ́n níwèé ẹ̀rí láwùjọ oníkó náà máa gbà. kíjọba wa pèsè gbogbo nǹkan èlò fẹ́ẹ́ tí wọ́n bá fi jẹ president àti gómìnà kó jẹ́ pé ìjọba nínú gbogbo tí ń lò lódì wọn gbà tó bá sì wà lọ́fíìsì ìjọba kí wọ́n fún nílé rẹ̀ kí wọ́n fún lọ́kọ̀ rẹ̀ kí wọ́n fún lóúnjẹ rẹ̀ kí wọ́n fún láṣọ tó wọ̀ tẹ̀ kí wọ́n sì máa fún lówó oṣù wéèrè tí wọ́n fi gbà tẹ́ni tó wà ní kábọ̀mẹ̀tì náà ń gbà ẹ rí i pé ìpànìyàn ó dínkù torí pé ẹni tí ó fẹ́ lọ bẹ̀ pé èyí ló ní fún yàn náà ṣé one fifty náà ni ẹ wá òun ti ń gba one twenty níbí náà tẹ́lẹ̀ ẹ wọ ẹ̀yẹn mọ́ ẹ lọ ti ẹ̀yẹn lọ fi rẹ̀ òun ló fi jẹ́ pé kò sí nǹkan tá ń bá lọ bẹ̀ẹ́ torí ntọ́mi yẹn ó jẹ kò lè tó wọn àfi tẹ́mi wọn bá bọ́ tí wọ́n da ìyẹ̀pẹ̀ ìbò wọn nù sàárè tí wọ́n san mọ́ wọn lẹ́nu arábì ló sọ bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam ẹ wá ní ẹnìkan ṣé tó jẹ òtó ṣé máa tó ni ṣé bá yé ni àbámọ̀ bá yé ni kì í tó anábì sọ pé kì í tó làwùkánà libni adam wádìí mindahabi sallallahu ta'ala wa sallam ohun tí a bá fún àárín méjì òkè tó ga rororo tá a fẹ́ rí ibi tó ga dé lẹ́gbẹ̀ẹ́ kìíní lẹ́gbẹ̀ẹ́ kejì tó sì gùn lọ rẹ́rẹ́rẹ́ tá a fẹ́ rí ibi tó parí sí àwa ń fìlì àárín òkè ń à ń fìlì ẹ̀ pẹ̀lú gold ọwọ́ akúndẹ́nu a sọ pé tiẹ̀ ni o ìwọ lágbájá ọmọ lágbájá the next thing ni ó sọ pé ẹ dákun ṣe atúnirókè mi ànábì ló sọ bẹ́ẹ̀ wallahi àdìsí ni sallallahu ta'ala sallam òkè Bagrani ní ní Afghanistan nínú àwọn òkè tán tó ló ga jù lágbàáyé ṣé atúnirí bì kan tán tó bá wa fíì tó ní òtún kún bí eléyìí náà kò tí ì lo kankan bí eléyìí o àpèjúwe gan ń lòṣèlú orílẹ̀-èdè àwọn èèyàn ẹni tí wọn pa ó sì parẹ́ sí àpọ́nlé ni pé wọ́n pààyàn ẹ mọ̀ pé nínú àìmoore nínú ìjẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba òun ni kéèyàn wà nípò kan tí mo ti pààyàn kó tó débẹ̀ ìwọ náà ti sọ pé ẹ síná fún wọn dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ aláìṣẹ̀ ti sùn ìwọ wà nípò ẹ dábùn ṣe congratulation ló yẹ ká sọ mẹ́ àbí ká mọ̀ wọ́n pé ah, lágbájá sì ń ṣe bí àpẹẹrẹ dáadáa níbẹ̀ lọ́dọ̀ òun kò sí congratulation kankan bẹ́ẹ̀ àpẹẹrẹ orí ibú ni inú ó fa tó fi jẹ́ pé àwọn èèyàn ń yapa ẹnu ṣé ká ṣòṣèlú àbí ká má ṣòṣèlú mo wá ní ẹ máa fi kún ṣé ká ṣòṣèlú nàìjíríà àbí ká má ṣe tó pé òṣèlú náà láṣẹ láti gbáyé ṣẹ̀ríà islam òṣèlú ni ṣùgbọ́n ó níbàámu sí subhana subhanahu wa ta'ala ẹ jẹ́ káwọn gbogbo èèyàn ò lè wà nípò àwọn wo ni ó wà ń bẹ̀ tẹ́tọ̀ wọn fi dọ́dọ̀ wọn bóò láà ṣe darí bóò làwọn tá à ń darí ó sì ṣe bóò láà ṣe sújú wọn síbi pé kí wọ́n mọ Ọlọ́run kí wọ́n fi jèrè ayé àtọ̀rọ̀ kíámà òṣèlú gbogbo eléyìí bóò láà ṣe nífẹ̀ẹ́ tó wọn dùn wọn bóò nídájọ́ déédéé ó sì ṣẹlẹ̀ òṣèlú gbogbo ẹ̀ ká máa wá fi kún pé ṣé ká ṣòṣèlú Nàìjíríà àbí ká máa ṣe ìdáhùn náà ni pé ká ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé ó dé stéèjì kan ẹ̀yà àtàwọn bọ̀ wípé ẹ̀ ṣe mọ́ wàláì ó dé bẹ́ẹ̀ o ẹni tí ò bá lè ṣe bẹ́ẹ̀ pé yà ẹni tí ò bá lè ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé ẹni tó láníyàn tó lọ́nkó fẹ́ ṣe ó tó ẹbí ó lówó kan tó sọ pé ó dá Ògbómọ̀ṣọ́ náà tì ní kó náà ó lówó kan Ògbómọ̀ṣọ́ south ní kó náà ó lówó kan gbogbo Ògbómọ̀ṣọ́ ní kó náà gbogbo ọ̀tọ́ rẹ̀ kò síbì kan láwùjọ wa táwọn èèyàn rẹpísẹ́ǹtì ẹ̀ ní federal tó bá jẹ́ pé owó kan ń wá fáwọn àyè yẹn tí wọ́n sì wà ń bẹ̀ pé kọ́bọ̀ ọ̀ọ́ni mú bẹ́ẹ̀ àyè náà ni ó máa lọ ṣòṣèlú Nàìjíríà kò sí tó burú bẹ́ẹ̀ dápẹ́ lóṣèlú náà nìyẹn so ọwọ́ adébẹ̀ wọn sọ fún wọn wípé ẹni tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ two fifty million ó gbọ́dọ̀ yọ sí àárín yẹn lóṣù ṣùgbọ́n àkọ́kọ́ bẹ́ẹ̀ méjì àwọn kan bà yẹn ìlàjì tó kù bá a ṣe pín ní ó tún ti kọjá ìlàjì níbi ìlàjì tó kù tí o bá lè yarí pé tí o bá wá kàn báírò twenty naira ó tó yàn láti resign ìkẹ́ òní tán tó resign tán Islam. No bó sì jẹ́nu ẹni tí ò bá ní níṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ojú rẹ̀ yóò fẹ̀ máa yẹ pé a ah, èèyàn gbọ́dọ̀ kó omi yà má lọ pàápàá torí orí ibú ní ọ̀lẹ́kì àmà wá àsìtò ẹ̀ka ṣe fáyé nìyẹn àwọn èèyàn ò tí ìdáríkì àmà tá fi mọ̀ kọ́ rí boni lónìí à ń bẹ ọlọ́run bá sùwárùn ọ̀tàrà kó jẹ́ agbọ́rọ̀ ẹ̀ lágbọ́yé tá a bá gbọ́ tó bá yẹ wa ká lè gbà òṣèlú tí ìsìláàmù mú wá tá a fi mọ orí ọlọ́run òun náà ni pé òun náà ni àṣàwàṣíyà kéèyàn ó dọ́gba lábẹ́ òfin lábẹ́ ìgbáyégbádùn ká dọ́gba ká mọ̀ pé ọmọ orílẹ̀-èdè ọmọ orílẹ̀-èdè yìí ni wá ogun táwọn èèyàn ń jà sí tán para wọn sí ogun bàbá kan tí wọ́n sọ pé ilé wọn ti dàrú àwọn èèyàn àbúrò ti sá ẹ̀gbọ́n ládàá ẹ̀gbọ́n náà ó ti pe àbúrò lápèpa n tó fà náà ni ti ń ṣẹlẹ̀ nàìjíríà yìí àbòsí ló wọ̀ ṣé bí wọ́n bí eléyìí tán wọ́n bí eléyìí wọ́n bí eléyìí tán wọ́n bí eléyìí wọ́n ṣe wọ́n ń sára wọn ládàá nígbà tó sì bàbá wọn láyé mọ́ ẹnìkan fẹ́ jókòó tẹ̀ ni bẹ́ẹ̀ náà ni orílẹ̀-èdè gbogbo ọ̀rọ̀ tó jáde ń bẹ gbogbo ọmọ nàìjíríà ló ní ní ti islam preach nìyẹn ó sì gbọ́dọ̀ dí ọ̀dọ̀ onífálùkù ẹ̀kọ́ ọ̀fẹ́ kí ló lé bẹ́ẹ̀ ibi tọ́lọ̀ ń kẹ́ orílẹ̀-èdè dé yunifásitì level ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ẹ fi kún pé nàìjíríà kì í sì tún ṣe gbogbo nàìjíríà tọ́lọ̀ ń bá kádàrà bẹ́ẹ̀ ni ọmọ orílẹ̀-èdè míì tó yẹ pé gbogbo ọmọ bẹ́yàn bí ogún ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n kọ́ ẹ tún sọ mi àbá orílẹ̀ yẹn ò sí wọ́n lẹ́wọ́ pọ̀ lágbàáyé bẹ́ẹ̀ bí táàtì ọmọ ẹ̀kọ́ ọ̀fẹ́ ni dé yunifásitì level kódà tó fi ṣe master tó fi gba phd ẹ̀sọ̀ yẹn náà láti nursery sọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ nìyẹn náà ká tó rán yẹn sùkúl ìwọ náà múra ọ̀tọ̀ bá ti parí ìwọ ló mọ̀ tọ́ àwọn àbúrò ẹ̀ o nàìjíríà nù èyí tí wọ́n ló mọ̀ tọ́ àwọn àbúrò ẹ̀ kò padà rí parí débi tó ń tọ́ àbúrò ẹ̀ ó padà hásánà ní nàìjíríà nìyẹn àwa aráwọn èèyàn láti nursery wọ́n di professor lọ́fẹ̀ẹ́ láti nursery kódà wọ́n sì tún gba owó oṣù lẹ́nu ìgbà tí wọ́n fi ń bẹ́kọ̀ọ́ yẹn lọ nítorí lè mú yàn má ṣe masters àbí phd ni pé kó yẹ kó fèlì púpọ̀ tayọ àlà tán fi lè sọ pé máa bá masters lọ lọ́fẹ̀ẹ́ náà sì ni àgbáyé náà láti rí ọlọ́run sì kẹ́ wa jọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tá à ń sọ yìí lọ wàláì làbí kí láàmú wa tara wa sí torí ọ̀la táwa náà bá dépò kan kí lè ó jẹ́ wá sí fún wa àwọn kan ti sí lò wọ́n ti lọ àlùkí àwọn kan sí lò lọ́wọ́ ó ṣe é ṣe kọ́rọ̀ ọlọ́run dé ti gbọ̀ràn tó ń yí padà àwa náà táwa náà wà láyé tá à ń bẹ lábẹ́ àwọn tí ń ṣàdarí àwa náà jẹ́ adarí kan níbi àwọn àyè kan àwa náà alámòjútó kan tó torí pé àwa náà ń sẹ̀mí lọ́wọ́ ni kì í ṣe tí wọ́n nìkan là ń sọ tí gbogbo wa là ń sọ àwa náà ń mójútó àwọn ibì kan ẹ jẹ́ ká ṣàkíyèsí ẹ̀ kó tó di pé ẹ̀mí tiwa náà ó tàn aqulu ma tasma'un wa astaghfirullah ta'ala wa lakum náà lọ́gbàfọ́rọ̀ hìn allahumma وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم عليك باليهود والنصارى وخلفائهم وأنصارهم ضد الإسلام والمسلمين في هذه البلاد وهذه الديار ربنا انصرنا عليهم ولا تنصرهم علينا أبدا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وبارك على